ọwọ́ ogun tó bá mi débi máa pariwo jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi ọwọ́ ogun tó bá mi débi lórúkọ Jésù mo ní o jáde ọwọ́ ogun tó bá mi débi oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè oyè mọ́mí ẹ pé ẹ pé lórúkọ Jésù ọwọ́ ogun jáde lára mi ọwọ́ ẹkún jáde lára mi ọwọ́ ọmọ dìde ọwọ́ ọmọ dìde oyè jáde. anyị na haina kasogoli makasa mesa katali bokozoti yele amakuli masanda ya katali ele mozunde ye ketali ya ọwọ́ òkú tó bá mi débi wà ní jáde lára mi jáde lára mi jáde lára mi ẹjọ ẹjẹ àjọ máa ṣíà jáde lára mi jáde lára mi Jésù Olúwa wa wà pé orúkọ Jésù ohun mẹ́ta tí ayé kì í já ní bọ́ mo fẹ́ kó kú. yóò dá fún ẹjọ ẹjẹ a máa ṣíà ẹjẹ a máa ṣíà ẹjẹ a máa ṣíà ẹjẹ a máa ṣíà ẹjẹ a máa ṣíà wàá pe orúkọ Jésù ohun mẹ́ta tí ayé máa fi ń já ẹ̀dá bọ́ ohun mẹ́ta tí ayé fi ń já ẹ̀dá bọ́ àkọ́kọ́ wọn ni ò lè ṣe ẹ̀ẹ̀kejì àṣetì mọ́mì pé orúkọ Jésù ohun mẹ́ta tí ayé fi ń já ìdàbọ̀ màkàrà bó ṣe ohun mẹ́ta tí wọ́n fi ń já ìdàbọ̀ wà ló yá gbiná lára àmì ó yá gbiná lára àmì ó yá gbiná lára àmì ohun mẹ́ta tó fi ń já ìdàbọ̀ wà ó gbiná gbiná gbiná ẹ̀sọ́ di àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ohun ilé adakazu ní èyí kékeré ilé adakata katukọba ìdá àmọ́ kúrìmọ̀sán ìdá àmọ́ kúrìmọ̀sán umeta kuvinjenga Bwana. Randa makuri mozoto. Elimo kozote ya makazata. Rende mukuri ya makazata ya. Umeta kuvinjenga Bwana. Renda masanta ya. Umeta kuvinjenga Bwana. Umeta kuvinjenga Bwana. Umeta kuvinjenga Bwana. Umeta kuvinjenga Bwana. Umeta kuvinjenga Bwana. Elekezete ya Bwana. Renda makuri mazanda ya. Umeta kuvinjenga Bwana. Umeta kuvinjenga Bwana. Eliana Makuri, Laika Zaida, Lekeke Toriaba, Enda Makuri Mazeteria, Umetata Pinchaida Boa, Ande Makuri Mazada, Elege Boro Mosodeba. Yes, Olúwa wa, wà pé Jésù, níbo lè ṣù fọwọ́ sí nínú ayé mi? Mọ́mí, tí ṣùgbọ́n máa ṣe nǹkan is not ordinary. Mo máa sọ kí ní always have zero tolerance for devil. When you are telling me the reason why you didn't do anything, you are failing. God bless you. God bless you, Mommy God bless you, ma. God bless you, ma. Anytime you begin to explain reason for a thing, you are failing. If you are explaining the reason why you cannot do a thing, mommy, you are failing. Failure is definition of a reason why you cannot do a thing. or telling me the reason why something is happening. Mo fẹ́ kẹ́ gbàdúrà dáadáa. Failure is telling the reason why I should not take this Failure is telling the reason why I should not do it. Wọ́n mi ò fẹ́ kẹ́ pé Jésù náà. Dáàdi Stop telling the reason why you could not progress. Stop telling the reason why, mommy, You should. In Jesus' mighty name we worship. In him, I feel so Thank you. 주시오. Good morning, you ẹ jẹ́ a máa ṣí àbátí wọlé. Thank you, Jesus. morning, mommy. Good morning, daddy. Thank you for joining us. Ojúmọ́ You're no more láàárọ̀ yìí. good morning mommy good morning daddy a dúpẹ́ fún ọlọ́run tó yẹ ká rí ojúmọ́ ayọ̀ tuntun lónìí òní ọjọ́ keje oṣù bàbá ẹ ṣe é gan kábíyèsí o ọba ọba bàbá ẹ ṣe é gan ọba gbogbo ayé bàbá ẹ ṣe é gan ọba gbogbo ayé o. Ọlọ́run gbogbo ayé o. bàbá gbogbo ayé bàbá ẹ ṣe é ga. Bàbá ẹ ṣe é gan. praise the Lord. Alẹ́ ẹ jẹ́ ká yin Olúwa, ẹ jẹ́ a máa ṣí Olúwa lọ́nà. jí àwọn ọmọ ọlọ́run wọ́n mi ẹ jẹ́ a máa ṣí àbá tí wọlé. Alẹ́ bàbá ẹ̀yin olúwa lọ́dọ̀ alẹ́. Alẹ́ ẹ̀yin olúwa lọ́dọ̀ alẹ́. mi o èmi mo ní ijó mi mo láyọ̀ mi. Lùtùnú ọrùn ìmọ̀ọ́rẹ́ tá a jọyọ̀ ó yá bàbá ò máa kọ́ máa kọ́. ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ. Jésù Olúwa wa. Amen. Jésù Kristi Olúwa Amen. Ẹ jẹ́ ká máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run gbogbo èèyàn kan máa fi ògo ògo fún bàbá yẹn ẹ máa fi ògo ògo fún ọlọ́run yẹn ẹ máa fi ògo fún arúgbó ọjọ́ bí ọlọ́run mo dúpẹ́ pé mo tún rí ojúmọ́ titun mo dúpẹ́ nítorí pé mo rí ojúmọ́ titun mo dúpẹ́ nítorí pé mo rí ojúmọ́ titun ọlọ́run ẹ ṣeun ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn bí ọlọ́run mo mà ṣe mo wà láyé mo tún wà láyé ọpẹ́ ló yẹ. wọ́n mi oorun tẹ́ sùn tẹ́ jí àwọn kan máa jí. wà á láyé. oorun tẹ́ sùn tẹ́ jí láyọ̀ ya àwọn kan ò jí. ó wà á láyé. àwọn kan ìbò jìnnà jí sí wàhálà lọ jí sí ẹkún ni wọ́n jí sí. ọpẹ́ ló yẹ. ẹ jẹ́ àgbọ̀ mu wá sókè kárí olúwa ọṣẹ́. olúwa ṣeun mo ṣe o. ẹ̀mí àwọn wọlé ẹ̀yìn kọ́kọ́ lọ lọ́rùn wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọ̀ wòlé ẹ̀yin kókó lọ́lọ́run wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọ̀ wòlé ẹ̀yin kókó lọ́lọ́run wa ẹ̀mí mímọ́ ẹ ṣé olúwa ṣeun jésù ṣeun ẹ̀jẹ̀ tójú oorun lójú ikú orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ ṣé òwúrọ̀ ẹ ṣé ẹ̀já tójú oorun lójú ikú ọlọ́run ẹ dúpẹ́ jésù ẹ ṣé òwúrọ̀ ẹ ṣé ẹ̀já tójú oorun lójú ikú òwúrọ̀ ẹ ṣé ọlọ́run ẹ ṣé òwúrọ̀ ẹ ṣé òwúrọ̀ ẹ ṣé jésù ẹ dúpẹ́ òwúrọ̀ ẹ dúpẹ́ agbára jésù ni orí agbára jù jésù ẹ mi wà láyé mi agbára àjùmíkọ́ o ọlọ́run adúpẹ́ ọlọ́run ẹṣeun olúwa ẹṣeun jésù àníyàn ọlọ́run adá gbogbo ọpẹ́ padà fún ọ olúwa ẹṣeun olúwa ẹṣeun ọlọ́run ẹṣeun olúwa ẹṣeun àmín. ẹ jẹ́ ọdún fún ọjọ́ keje nínú oṣù ìgbé olúwo ṣé o mo rí ọjọ́ kìíní mo tún rí ọjọ́ kejì oṣù títún ó yà bú ọgbà. orúkọ jésù orúkọ jésù ọlọ́run ṣe olúwa ṣe kí o rí ọjọ́ kìíní mo tún rí ọjọ́ keje oṣù títún ọlọ́run mo dúpẹ́ jésù ẹ ṣeun olúwa ẹ ṣeun omi orí ọjọ́ kankan àkókò mo tún rí ọjọ́ kejì ní oṣù títún ọlọ́run ẹ dúpẹ́ olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun jésù ẹ ṣeun olúwa ẹ ṣeun gbé àárẹ̀ ọjọ́ òní olúwa ẹ dúpẹ́ olúwa dábòbò gbogbo para fún ọ olúwa ṣeun ọlọ́míràn ṣe ẹ̀mímọ́ ṣe olúwa ṣeun olúwa ṣeun ẹ̀mọ́ ṣe olúwa ṣeun olúwa ṣeun jésù ṣeun báwo àti bẹ́ẹ̀ ò tó òye mo ọ̀rẹ́ olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olùfẹ́ òwúrọ̀ ah, ṣe ọ̀rọ̀ ṣe jésù adúpẹ́ ọ̀rọ̀ àgbéyìnká ọ̀rọ̀ àgbéyìnká ọ̀rọ̀ àgbéyìnká jésù ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun jésù ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun olúwa ẹ ṣeun jésù ẹ ṣeun olúwa ẹ ṣeun jésù ẹ ṣeun amen. Thank God we are praying for the Ukrainians. But mommy, mo kàn máa jókòó mo ń wò ó for the past twelve days now. Bí Ọlọ́run ní owó làwọn ènìyàn wọ̀nyí wà, ìdílé ọkọ ìyàwó àwọn ọmọ they were traumatized everybody mọ́mí ẹ jẹ́ àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwo ṣe òjàká yóò lè mọ́mí lójijì ohun tí wọ́n lérò ni wọ́n bára wọn nínú ẹ̀ ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí orúkọ jésù orúkọ ọlọ́run ṣe òwúrọ̀ ṣe ń pẹ́ jẹ́ àwọn nínú ìdààmú àti wàhálà ọlọ́run adúpẹ́ jésù ṣe òwúrọ̀ ṣe ọlọ́run ṣe òwúrọ̀ ṣe òwúrọ̀ ṣe jésù ṣe òwúrọ̀ ṣe ọlọ́run adúpẹ́ ọlọ́run adúpẹ́ olúwàwọ̀ráyè òwúrọ̀ ṣe jésù ṣe òwúrọ̀ ṣe òwúrọ̀ ṣe òwúrọ̀ ṣe ọlọ́run ṣe òwúrọ̀ ṣe jésù ṣe òwúrọ̀ ṣe ọlọ́run ṣe òwúrọ̀ ṣe jésù ṣe fún ọ̀la sí ọkàn ọlọ́run ẹ ṣé ìdíṣẹ́ ẹ ṣé fún ẹ̀mí kí n tẹ́ fún wa ọlọ́run ẹ ṣé ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ olúwa ṣé o ọlọ́run ẹ ṣé o olúwa ṣé o olúwa ṣé o jésù ẹ ṣé o olúwa ṣé o ọlọ́run ẹ ṣé o. olúwa wa ẹ̀ka sọ fún ọlọ́run olúwa gbogbo ohun tí sátani ká mọ́ mi lọ́wọ́ tó fi ń fi mí sùn níwájú ọlọ́run tí òfin jẹ́ kádùrá mi kó ní èsì ẹni olúwa dáríjì mi láàárọ̀ yìí mi ò fẹ́ fi aṣọ ẹ̀ṣẹ̀ rí ọ̀sẹ̀ yìí mo fẹ́ rí ìgbàlà tuntun mo fẹ́ rí ìṣẹ́gun titun mo fẹ́ rí ọwọ́ ọlọ́run titun gbogbo tó ń dá ọlọ́run dúró nínú ayé mi ó yá olúwa finá súnlá lóye sọrí àlúwà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ jésù mo tó ẹ sí mo gbẹ mo fẹ́ rí èso tútù lórí ní ọ̀sẹ̀ yìí orúkọ jésù bẹ́ẹ̀ mo tó ẹ sí mo lè dáìjì mi olùwẹ̀jọ dáìjì mi ẹ̀gbọ́n dáìjì mi olùwẹ̀ dáìjì mi jésù dáìjì mi oh olùwẹ̀ dáìjì mi jésù dáìjì mi olùwẹ̀ sàrò mi oh jésù dáìjì mi olùwẹ̀ dáìjì mi gbogbo ìṣẹ́ tí mo ti ṣe sí ọtí òní jẹ́ kí n yára nígbà ní ọ̀sẹ̀ yìí olùwẹ̀ dáìjì mi jésù dáìjì mi olùwẹ̀ dáìjì mi jésù dáìjì mi ọlọ́run dáìjì mi olùwẹ̀ dáìjì mi olùwẹ̀ dáìjì mi

orúkọ jésù olúwa tẹ fún mi pẹpẹ àlọ tí mi ò jọ láàrẹ ní olúwa tẹ fún mi olúwa tẹ fún mi yóò ṣe jésù tẹ olúwa tẹ mọ jẹ fún ìdè mi olúwa tẹ fún wa jésù tẹ fún wa olúwa tẹ fún wa jésù tẹ fún wa olúwa tẹ pẹpẹ àlọ tí mi ò jọ láàrẹ ní olúwa tẹ fún mi pẹpẹ àlọ tí mi ò jọ láàrẹ ní olúwa tẹ fún wa jésù tẹ fún wa olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún wa pẹpẹ ọlá tí a ò jẹ rí olúwa tẹ fún mi jésù tẹ fún mi tẹ pẹpẹ tí mi ò jẹ rí lórí òjò ọlá rẹ olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún mi olúwa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa ẹ máa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa jésù tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa jésù tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa pípẹ́ àánú olúwa tẹ fún wa olúwa tẹ fún wa olúwa tẹ fún wa pípẹ́ àánú olúwa tẹ fún wa olúwa tẹ fún wa.

olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé ìdílé sọ́tò ìdílé tí a jọ láàrin ìdílé olùrẹ̀gbẹ́ ìdílé olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa olùrẹ̀tẹ̀ fún wa àmín. ẹ pé Jésù mọ́ mi ẹni nítorí kò ẹni sọ pé kò sí bí mo ṣe fi àdúrà rin ọ̀sẹ̀ yìí tó tó ní kò ní jẹ́ fún mi olúwa fi kú òjijì mú kúrò lọ́nà ẹni sọ wípé kò sí bí mo ṣe fi àdúrà rin oṣù yìí tó kò sí bí mo ṣe fi àdúrà rin ọ̀sẹ̀ yìí tó pé àní kò ní dáhùn fún mi kò ní tọ́ ogun ayé mi kò ní tọ́ ìṣòro mi kò ní fún mi láyọ̀ ẹni ọlọ́run má jẹ̀mọ́ o ẹ fi kú òjijì kámọ́ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ẹni sọ wípé àdúrà òní gbàmí lọ́sẹ̀ ẹni sọ wípé. And you yeah, ẹjọ sọ pé àdúrà àdúrà ní orí rẹ àdúrà lọsẹ ìpèkìsù ọpá ẹjọ wípé ilé ẹjọ ìlú àdúrà òwúrọ̀ ẹjọ ìpèkìsù ìgbà tó nípa jésù ẹrọ òwú ìpèkìsù ìpè bá pé ìpèkìsù ìpèkìsù ẹjọ ìpè àdúrà ònílẹ ìpè àdúrà ọsẹ orúkọ jésù ọpá òwúrọ̀ ọpá jésù ìpèkìsù ọpá ìlẹ fún ìpèkìsù ọpá òwúrọ̀ ọpá òwúrọ̀ tí ó kù nípa ònílẹ onílẹ ọsẹ ẹmọ ọpá òwúrọ̀ ọpá òwúrọ̀ ọpá ẹjọ ìpè ònílẹ ẹkọ kan ní rẹ̀ lọ́sẹ̀ òun rẹ̀ fi kó òjijì mú kó jésù fi kó òjijì mú kó òun rẹ̀ fi kó òjijì tẹ̀ mọ́lẹ̀ jésù fi kó òjijì mú kó òun rẹ̀ fi kó òjijì tẹ̀ mọ́lẹ̀ òun rẹ̀ fi kó òjijì tẹ̀ mọ́lẹ̀ jésù fi kó òjijì tẹ̀ mọ́lẹ̀ òun rẹ̀ palẹ̀ wọ́n mọ́ òun rẹ̀ palẹ̀ wọ́n mọ́ òun rẹ̀ palẹ̀ wọ́n mọ́ jésù olúwa wa ẹni láti tún jẹ́rìí ọ̀sẹ̀ yìí gbà mi lọ́wọ́ ẹni olúwa fi kú mu kúrò lọ́nà mi ẹni tó mọ̀ pé mo máa tún rìnrìn àjò lọ́sẹ̀ yìí ẹni mọ̀ pé mo máa tún rìnrìn àjò àdúrà ó ti lọ tẹ́ pẹpẹ dèmí aládùúrà ò ní ṣe tèmi ẹni olúwa fi kú yọ lójú ọ̀nà mi lọ́sẹ̀ yìí ó yá ọjọ́. orúkọ jésù orúkọ jésù ẹni tó tẹ́lẹ̀ kúlẹ̀ bí olúwa orúkọ jésù àfi kú yọ jésù àfi kú yọ ẹgbẹ́ àfi kú yọ olúwa àfi kú yọ jésù àfi kú yọ olúwa àfi kú yọ dànù olúwa àfi kú yọ dànù olúwa àfi kú yọ dànù àmín. ẹni ládùúgbò àti àwẹ̀ kò ní tọ́ ìṣòro mi ẹni ní àdúrà àti àwẹ̀ kò ní tọ́ ogun tí mo ní ẹni orúkọ jésù orúkọ jésù ní ẹni ní pé àwẹ̀ àti àdúrà ní tọ́ ogún mi ó gbọ́dọ̀ fún kúrò jésù mú kúrò kúrò ẹ̀fọ́ fi kúrò òwúrọ̀ fi kúrò kúrò òwúrọ̀ fi kúrò kúrò jésù fi kúrò kúrò òwúrọ̀ fi kúrò kúrò òwúrọ̀ fi kúrò kúrò àmín. ẹni olúwa nínú ọ̀sẹ̀ yìí fún mi ní ẹ̀rín tí mi ò rí ẹ̀rín tí mi ò rí ẹ̀rín tí lé mi ò rí ẹ̀rín táwọn ọmọ mi ò rí ẹ̀rín tí ìgbéyàwó mi ò rí olúwa yọ̀ǹda ẹ̀ lọ́sẹ̀ yóò yá ọdún àá. orúkọ jésù orúkọ jésù la fún mi ní ẹ̀rín sínú ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rín tí ìdẹ́mi ọ̀rẹ́ rẹ̀ ọlá yọ̀ǹda ẹ̀ fún wa jésù yọ̀ǹda ẹ̀ fún wa ẹ̀rín tí ọ̀rẹ́ rẹ̀ òwúrọ̀ yọ̀ǹda ẹ̀ jésù yọ̀ǹda ẹ̀ olúwa yandai, ẹ̀ rí ẹ̀rẹ́ tí a ò rí rí yandai, yọ̀ǹda ẹ̀ jésù yandai, ẹ̀ olúwa yọ̀ǹda yandai, olúwa yọ̀ǹda ẹ̀ jésù yọ̀ǹda ẹ̀ ẹ̀rẹ́ tí a ò rí rí olúwa yọ̀ǹda ẹ̀ jésù yọ̀ǹda ẹ̀ olúwa yọ̀ǹda ẹ̀ ẹ̀rẹ́ tí a ò rí rí yandai, yọ̀ǹda ẹ̀ jésù yandai, ẹ̀ olúwa yọ̀ǹda ẹ̀ olúwa yọ̀ǹda ẹ̀ ẹ̀rẹ́ tí a ò rí rí jésù yọ̀ǹda yandai, olúwa yọ̀ǹda ẹ̀ yandai, yọ̀ǹda ẹ̀ olúwa yọ̀ǹda ẹ̀ ẹ̀rẹ́ tí a ò rí rí ẹni tí ò tẹnu wá rí olúwa yọ̀ǹda láti bẹ̀rẹ̀ ọdún yìí olúwa yọ̀ǹda fún ẹ̀ ọjọ́ tẹnu wọn jáde jésù tẹnu wọn jáde àmín àdúrà yẹn ò wa mọ́ mi ẹlòmíì ò rí mo súre fún gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi láàárọ̀ yìí torí pé ẹ wà nínú májẹ̀mú àdúrà òwúrọ̀ yìí ẹ mú yẹn jáde àti oyin yẹn lórúkọ jésù olùgbàlà ẹ̀rín tá ò tí ì rí rí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ jésù yóò tẹnu yín jáde mo ní nínú ọ̀sẹ̀ yìí ẹ̀rín yẹn máa jáde ẹ̀rín yẹn máa jáde ẹ̀rín yẹn máa jáde ẹ̀rín. ìparí ọdún yìí mo ní nínú ọ̀sẹ̀ yìí ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. ẹ gba ẹ̀rí Amen. Amen. ẹ pé Jésù ẹni fi ìyà ìrànlọ́wọ́ jẹ mí Olúwa mú kúrò láyé fún mi ẹni ní tóun bá ṣe wà láyé òun ò ní jẹ́ kí n rí ìrànlọ́wọ́ gbà ẹni yẹn ló fi ìyà ìrànlọ́wọ́ jẹ wá o ẹ pé jésù gbogbo ẹni tó ń fi ìyà ìrànlọ́wọ́ jẹ mí ẹni olúwa mú kúrò lójú ọ̀nà mi orúkọ jésù orúkọ igbó ẹ tó ń fi ẹyin ìrora ọjà mi ìwé ẹmu kúrò lójú ọ̀nà jésù ẹmu kúrò ẹmu ẹmu kúrò lójú ọ̀nà mi orúkọ jésù orúkọ ẹ tó ń fi ẹyin ìrora ọjà mi ìwé ẹmu kúrò ìwé ẹmu kúrò. Jésù máa mú kúrò olúwa máa mú kúrò Jésù máa mú kúrò olúwa máa mú kúrò olúwa máa mú kúrò Jésù máa mú kúrò ẹni tó fi ẹ̀rí àrùn lọ́wọ́ jẹ́bí olúwa máa mú kúrò Jésù máa mú kúrò ẹ̀mí máa mú kúrò olúwa máa mú kúrò Jésù máa mú kúrò ọlọ́run máa mú kúrò gbogbo ẹni tó fi àrùn lọ́wọ́ jẹ́bí olúwa máa mú kúrò Jésù máa mú kúrò àmín. ẹ tún Jésù mọ́ mi orúkọ jésù orúkọ jésù kọjá tó fi àyàrá lọ́jẹ́ jẹ́ kí ohun gbogbo tó máa kó ráyè ìrọ̀jọ́ máa túmọ̀ lọ́wọ́ ìrọ̀jọ́ máa túmọ̀ lọ́wọ́ ìrọ̀jọ́ máa túmọ̀ lọ́wọ́ ìrọ̀jọ́ máa túmọ̀ lọ́wọ́ ìrọ̀jọ́ máa túmọ̀ lọ́wọ́ ẹni tó ń fi ìyà ìrànlọ́wọ́ jẹ ilé mi ẹni tó ń fi ìyà ìrànlọ́wọ́ jẹ àwọn ọmọ mi ẹni tó ń fi ìyà ìrànlọ́wọ́ jẹ iṣẹ́ mi ẹni olúwa ohun tó kójọ láyé olùwàjò máa tún máa lọ́wọ́ o ẹni fi ìyà ìrànlọ́wọ́ jẹ mí ẹni fi ìyà ìrànlọ́wọ́ jẹ àwọn ọmọ mi ẹni fi ìyà ìrànlọ́wọ́ jẹ iṣẹ́ mi ohun gbogbo tó ń kójọ láyé olùwàjò máa túká mọ́ lọ́wọ́ ohun tó ń kójọ láyé olùwàjò máa túká mọ́ lọ́wọ́ ẹni fi ìyà ìrànlọ́wọ́ jẹ ìdílé mi ẹni fi ìyà lọ́wọ́ jẹ ìgbéyàwó mi ohun gbogbo tó kó jẹ lọ́yẹ̀ olùwàjò máa túká wọn lọ́wọ́ olùwàjò máa túká wọn lọ́wọ́ wàdùà Jésù Kristi Olúwa wa mo tún súre láàárọ̀ yìí mọ́ mi torí pé ẹ dárun mọ́jú nínú ọ̀sẹ̀ yìí ẹ lọ rí ògo lò torí pé ẹ dárun mọ́jú wọ inú àdúrà yìí nínú ọ̀sẹ̀ yìí ẹ lọ ká olùrànlọ́wọ́ torí pé ẹ dá lórúkọ Jésù agbẹ́yìn nìyẹn. torí máa ń darun mọ́jú yìí nínú ọ̀sẹ̀ yìí àrùn kan wà ní. torí máa ń darun mọ́jú yìí ẹni máa fà yìí nìyẹn ẹni máa fi yín wọn olóore ẹni máa ṣàtọ́nà yín débi gíga lórúkọ Jésù ẹ lọ pàdé. nínú ọ̀sẹ̀ yẹn lọ́rin ìrìn àsìkò. àti èmi àti yín ẹ lọ́rin ìrìn àsìkò. sọ́kùn olóore wa ẹ lọ́rin ìrìn àsìkò. sọ́kùn aláàánú wa ẹ lọ́rin ìrìn àsìkò. sọ́kùn olùrànlọ́wọ́ ayé wa ẹ lọ́rin ìrìn àsìkò. ìdáná ìmọ̀jì. ìdáná ìmọ̀jì. ìdáná ìmọ̀jì. ìdáná ìmọ̀jì. ìdáná ìmọ̀jì. ẹ lọ́rin ìrìn àsìkò. ẹ lọ

téèyàn bá ṣe ń rìn nínú ogun kò lè rí ògo tọ́ka sí téèyàn bá ṣe ń rìn nínú ogo nínú ogun ògo ò lè sọ̀rọ̀ ẹ pé Jésù mọ́ mi Olúwa dá lẹ́jọ́ ogun tí mo ní kí n lè rí ògo tọ́ka sí nínú ọ̀sẹ̀ tuntun yìí Olúwa dá ogun ayé mi lẹ́jọ́ àní kí n lè rí ògo tó kọ sí orí ọkọ mi. orúkọ jésù rẹ lọ́sẹ̀ kí n lè rí ògo tó kọ sí olùdájà òwò ayé mi lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ kí n lè rí ògo tó kọ sí olùdájà olùdájà lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ jésù ẹ̀dá lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ jésù ẹ̀dá lẹ́jọ́ olùdájà lẹ́jọ́ ẹ̀mí mọ́ta lẹ́jọ́ jésù ẹ̀dá lẹ́jọ́ olùdájà òwò ayé lẹ́jọ́ olùdájà ẹ̀dálájọ́ Jésù ẹ̀dálájọ́ Jésù ẹ̀dálájọ́ olú ẹ̀dálájọ́ Jésù ẹ̀dálájọ́ olú ẹ̀dálájọ́ Jésù ẹ̀dálájọ́ olú ẹ̀dálájọ́ olú ẹ̀dálájọ́ ẹ̀mọ́ ẹ̀dálájọ́ Jésù ẹ̀dálájọ́ olú ẹ̀dálájọ́ àmín. ẹ tún pé Jésù kí ni ìmúta ní kó gbé mi rìn lọ́sẹ̀ Olúwa dàbọ̀ bò kí ni ìmúta ní kó gbé ilé mi rìn lọ́sẹ̀ olúwa dàbọ̀ bò ó yá lọ. orúkọ jésù orúkọ jésù kìnìún mú tani kó gbé mi lọ́sẹ̀ yìí olúwa dàbọ̀ bò ó jésù dàbọ̀ bò ó olúwa dàbọ̀ bò ó kìnìún mú tani kó dàbọ̀ bò ó olúwa dàbọ̀ bò ó jésù dàbọ̀ bò ó olúwa dàbọ̀ tani kó gbé mi àti tèmi olúwa dàbọ̀ bò ó jésù dàbọ̀ bò ó olúwa dàbọ̀ bò ó ẹ̀mọ́ ìdàbọ̀ bò ó olúwa dàbọ̀ bò ó olúwa bò ó mú tani kó gbé mi mi olúwa dàbọ̀ bò ó jésù dà ìbọn bò ó olúwa dà ìbọn bò ó olúwa dà ìbọn bò ó jésù dà ìbọn bò ó olúwa dà ìbọn bò ó jésù dà ìbọn bò ó olúwa dà ìbọn bò ó jésù Jésù ẹ̀dá ìbọn bò ọlọ́run ẹ̀dá ìbọn bò ẹ̀mọ́ ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò ọlọ́run ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò ìrìnwó ayé olúwa ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò ọlọ́run ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò ọlọ́run ẹ̀dá ìbọn bò olúwa ẹ̀dá ìbọn bò Jésù ẹ̀dá ìbọn bò àmín. kí ni mo ta jọ́rìn ìrìn àjò àná mọ́mí ẹgbàá kìnìún tá a jọ rìnrìn àjò kó kìnìún tá a jọ rìnrìn àjò ìdìde olúwa fi kú dá padà lẹ́yìn mi ó yá àdúrà. orúkọ jésù orúkọ jésù kìnìún tá a jọ rìnrìn àjò ògo olúwa fi kú já lẹ́yìn mi olúwa fi kú yọ lẹ́yìn mi ìṣẹ́ fi kú lọ́yẹ̀ mi kìnìún tá a jọ rìnrìn àjò ògo olúwa fi kú yọ lẹ́yìn mi kìnìún àwọn tá a jọ rìnrìn àjò àyànmọ́ olúwa fi kú yọ lẹ́yìn mi olúwa fi kú yọ lẹ́yìn mi olùwàbíkú dá padà lẹ́yìn mi olùwàbíkú dá padà lẹ́yìn mi jésù àbíkú dá padà lẹ́yìn mi olùwàbíkú dá padà lẹ́yìn wa àmín. ẹ tún pe jésù mọ́ mi. Gbogbo ibi tá a ti ń wá mi nínú ọ̀sẹ̀ yìí má jẹ́ ń gbà mí kọjá. Ibi tá a ti ń wá mi fún ibi. Ibi tá a ti ń wá mi fún ìṣubú. Ibi tá a ti ń wá mi fún ẹ̀wọ̀n. Ibi tá a ti ń wá mi fún wàhálà. Ibi tá a ti ń wá mi fún ìdààmú. Mọ́mí ẹ gbé oyin yẹn jáde o. Ibi tá a ti ń wá mi fún ẹ̀kọ́. Ẹ̀yin Olúwa mama jẹ́ ń gbà mí kọjá tọmọtọmọ òyà àdúrà. orúkọ jésù pẹ̀lú tí a ti wá mi fẹ́ kù orúkọ jẹ́ ń gbà mí tílétílé orúkọ jẹ́ ń gbà mí àmín. ẹ tún pe jésù gbogbo pẹ́pẹ́ ẹ̀wọ̀n tí wọ́n ti tẹ́ nínú ọ̀sẹ̀ yìí olúwa má jẹ́ ó mú mi hide their physical trap ẹ̀wọ̀n hide their invisible spiritual one ẹgbẹ́ ọmọ mi bí mo ṣe gbọ́ nìyẹn ẹni màmá bàbá ẹni lórúkọ Jésù gbogbo pẹ́pẹ́ ẹ̀kọ́bá gbogbo pẹ́pẹ́ ẹ̀wọ̀n tí òkùnkùn ti tẹ́ fún ọjọ́ òní tí òkùnkùn ti tẹ́ fún ọ̀sẹ̀ tuntun yìí olúwa má jẹ́ mi mú ọkọ mi. Olúwa má jọ mú mi bí àwọn ọmọ mi ẹ sọ ní àdúrà. Orúkọ Jésù orúkọ Jésù ẹ má jọ mú mi fún ìdílé mi gbogbo pẹpẹ ibi lọ́sí tẹ fún wa òye má jọ mú wa Jésù má jọ mú wa òye má jọ mú wa ètò ìbẹ̀ nínú ọ̀sẹ̀ yìí òye má jọ mú wa Jésù má jọ mú wa tìrìtìrì òye má jọ mú wa Jésù má jọ mú wa òye má jọ mú wa Jésù má jọ mú wa òye má jọ mú wa Jésù má jọ mú wa òye má jọ mú wa Jésù má jọ mú wa òye má jọ mú wa adániwáyé má jọ mú wa gbogbo ẹgbẹ́ àwọn nínú ọ̀sẹ̀ yìí òye má jọ mú wa Olúwa má jẹ̀mú wa, Olúwa Jésù má jẹ̀mú wa, Olúwa má jẹ̀mú wa, Olúwa Jésù gbogbo mi ta àti wá mi fún ìṣubú ọ̀sẹ̀ yóò má jẹ́ fún orúkọ Jésù lórí kíbi tí a ti wá ìṣubú mi ìṣubú ìdílé mi orúkọ Jésù orúkọ Jésù nínú ọ̀sẹ̀ yóò gbàbẹ̀ kọjá má kí ilé mi ó gbàbẹ̀ kọjá Olúwa má gbàbẹ̀ kọjá Jésù má gbàbẹ̀ kọjá àmín. Let the blood of Jesus go ahead of me this week. And level every mountain waiting for me and my destiny and my family ẹ̀yẹ Jésù ẹ fi bá mi ní ọ̀sẹ̀ yìí ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ bá mi ní ọ̀sẹ̀ yìí ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ẹ̀yẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ẹ̀yẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ nínú ọ̀sẹ̀ yìí dẹ̀mí ó yẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ó yẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ máa kọjá lọ ẹ máa kọjá lọ ẹ máa kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ máa kọjá lọ ẹ máa kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ kọjá lọ ó yẹ kọjá lọ ẹ̀yẹ Jésù ẹ máa kọjá lọ.

ẹ̀jẹ̀ jésù rẹ̀ kọjá lọ ẹ̀rọ tó kọjá lọ ẹ̀rọ májàmú ẹ̀rọ fẹ̀ jésù ẹ̀ fi orí ọ̀sẹ̀ rẹ̀ bí bá àárín ọ̀sẹ̀ jésù bí bá àárín ọ̀sẹ̀ rẹ̀ bí bá àárín ọ̀sẹ̀ jésù bí bá àárín ọ̀sẹ̀ kò jésù jésù jésù rẹ̀ bí bá àárín ọ̀sẹ̀ jésù bí bá àárín ọ̀sẹ̀ orí ẹ̀ fi ẹ̀jẹ̀ jésù rẹ̀ bí bá àárín jésù bí bá àárín orí ẹ̀ fi bá àárín àmín. àdúrà yóò jẹ wa mọ́mì mo fẹ́ ká tún àdúrà yẹn gbà ẹni olúwa fi ẹ̀jẹ̀ jésù ṣàmọ̀nà mi nínú ọ̀sẹ̀ yìí fi ẹ̀jẹ̀ jésù jà fún mi nínú ọ̀sẹ̀ yìí fi ẹ̀jẹ̀ Jésù gbẹ́mi lọ́wọ́ nínú ọ̀sẹ̀ Bíbélì wí nínú ìwé Ẹ́sọ́dù yẹn Ẹ́sọ́dù orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà nígbà tí ẹ̀yin bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rẹ yín kọjá ìyọnu kan ẹnìkan kó pariwo ìyọnu kan ìyọnu kan ìyọnu kan ìyọnu kan ìyọ sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu íjíbítì ẹ gbọ́ mi mọ́ mi every week is loaded with blessing and with disaster ẹ̀yin lè máa choose èwo ni mo fẹ́ nínú ẹ̀ is a choice every door every week mommy is being contended with by our God and the devil every week is devil's hunting every week mommy bí sátánì náà ń jọdẹ gbogbo ọ̀sẹ̀sẹ̀ mo súre lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí ẹ ò ní í wó. jẹrẹ wúrà dá Nigeria. jésù dá jẹrẹ wúrà dá Nigeria. wúrà dá jẹrẹ wúrà dá Nigeria. Just dá jẹrẹ wúrà dá Nigeria. ọ̀rọ̀ ẹ̀ dá jẹrẹ jésù dá jẹrẹ wúrà dá jẹrẹ jésù dá jẹrẹ ọ̀rọ̀ ẹ̀ dá jẹrẹ jésù dá jẹrẹ àmín. ẹni ogun tó le koko tí mi ò mọ ibi tí mo fẹ́ gbé gbà ogun tó le mi tí mi ò mọ ibi tí mo fẹ́ gbé gbà ẹni olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀pẹ̀ Jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù ogun tó lé kókó lórí orúkọ Jésù ogun tó lé kókó lórí ìdílé mi orúkọ Jésù ogun tó lé kókó orúkọ Jésù ogun tó lé kókó ogun tó lé kókó ọ̀nà tó ní ọmọ tí mo ti fẹ́ gbé gbà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbàlọ́wọ́ mi gbàlọ́wọ́ mi olùwàgbà ogun yẹn lọ́wọ́ mi jésù ẹgbà lọ́wọ́ ìdílé mi olùwàgbà lọ́wọ́ olùwàgbà ogun yẹn lọ́wọ́ jésù ẹgbà ogun yẹn lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ jésù ẹgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ jésù ẹgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ jésù ẹgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ olùwàgbà lọ́wọ́ mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o. mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o láàrin ọ̀pọ̀ ènìyàn fà mí dìde o. ó yẹ mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o. mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o. láàrin ọ̀pọ̀ ènìyàn fà mí dìde o. mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o láàárín ọ̀pọ̀ ènìyàn fà mí dìde o. mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o. mo fẹ́ dìde o bàbá mi mo fẹ́ dìde o. láàárín ọ̀pọ̀ ènìyàn fà mí dìde o. láàárín ọ̀pọ̀ ènìyàn fà dìde o láàrin ọ̀pọ̀ ènìyàn fábí dìde o láàrin ọ̀pọ̀ ènìyàn fábí dìde o. ọlọ́run tí wọ́n bá agbára ńlá rẹ̀ fa èmi dìde tí wọ́n bá ń sáré ìdìde tí wọn kì í jẹ́ kán jánà nínú ilé ìyá àti ilé bàbá mi ẹni olúwa mú èmi lọ́wọ́ jáná ìdìde láyé ẹ pé jésù ẹ sọ ní àlọ́. orúkọ jésù orúkọ jésù wọn ti sáré ìdílé láyé òwúrọ̀ mẹ́mi náà jáde ìdílé jésù mẹ́mi náà jáde ìdílé òwúrọ̀ mú ilé mi jáde náà ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé ẹ̀mọ́ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé ọlọ́run mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé jésù mú ajáde ìdílé òwúrọ̀ mú ajáde ìdílé ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìdílé ọmọ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ìdílé ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ìrọ̀mọ́ ọ̀tá náà ìdílé ẹ̀mọ́ ẹ̀fà mi nílé fa ìdílé mi nílé wúlò ẹ̀fà mi nílé jésù ẹ̀fà mi nílé wúlò ẹ̀fà mi nílé wúlò ẹ̀fà mi holiday ewúrẹ́ for Who iṣẹ́ for holiday ẹlọ́yẹ for holiday. olúwa wà amen. ẹ tún pe jésù olúwa ní mo ń sọ jésù orúkọ jésù ọdún ọpọ àrọ tí mo wà sí débi kọ ọlọpọ àdìdé ìdúṣẹ fún àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé ìdúṣẹ fún àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé ìdúṣẹ fún àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé ìdúṣẹ fún àdìdé ọlọpọ àdìdé ìdúṣẹ fún àdìdé ọlọpọ àdìdé ọlọpọ àdìdé àmín. Arabawo, arabawo, arabawo lulẹ̀ ògùn ayé mi dìde orí ẹ̀ sọ bẹ́ẹ̀. àràbà wò ó àràbà wò ó lulẹ̀ ògùn ayé mi dìde àràbà wò ó lulẹ̀ ògo ayé mi dìde àràbà wó àràbà wó àràbà wó lulẹ̀ ogun ayé mi dìde wó àràbà wó àràbà ayé mi dìde. Yeah, àràbà wò àràbà wò àràbà ayé mi dìde àràbà wò àràbà wò àràbà wò nílẹ̀ kógo olúwawo ọlọ́run mú olúwawo òjíṣẹ́ wo olúwawo olúwawo òjíṣẹ́ wo ọlọ́run mú olúwawo olúwawo àmín. Orúkọ Jésù oyin ni oyin ni orúkọ Jésù oyin ni ó wọnú ayé mi kò tún sọ̀rọ̀ ẹ̀kún mọ́ ó bọ̀dún ọ̀yẹ́ mi kò tún sọ̀rọ̀ ìbànújẹ́ o oyin ni lórúkọ Jésù oyin ni oyin ni orúkọ Jésù oyin ni oyin ni orúkọ Jésù oyin ni ó wọnú ayé mi kò tún sọ̀rọ̀ ẹ̀kún mọ́. ó wọnú ayé mi kò tún sọ̀rọ̀ ìbànújẹ́ o oyin ni. lórúkọ Jésù oyin ni. Jésù Olúwa wa mọ́mí ibikíbi tẹ́ ẹ bá fi oyin sí tẹ́ ẹ bá bù sí kí ló máa ṣẹlẹ̀ síbẹ̀. mọ́mí èrè àpò fẹ́ fi oyin ẹgbẹ̀dún ẹ pé Jésù Olúwa níbi tí mo wà jẹ́ kí rí ọ máa wọ́tọ̀ mi ẹ jù ẹ gbà o ẹni Olúwa níbi tí mo bá dúró sí jẹ́ kí olóore kó máa wọ́tọ̀ mi níbi tí mo wà jẹ́ kí ìyanu mi ó máa tọ̀ mí wá láti òní lọ orúkọ jésù orúkọ ìrora níbi tí mo wà jẹ́ kí oore máa tọ̀ mí wá láti mú ọjọ́ máa tọ̀ mí wá jésù tó máa tọ̀ mí wá jẹ́ kí oore oore máa tọ̀ mí wá jésù máa jọ máa tọ̀ mí wá ìrora jọ máa tọ̀ mí wá jésù tó máa tọ̀ mí wá ìrora jọ máa tọ̀ mí wá jẹ́ kí ìlú máa tọ̀ mí wá ìrora jọ máa tọ̀ mí wá jẹ́ kí ire ìrora jọ máa tọ̀ mí wá jẹ́ kí ire máa tọ̀ mí wá láti òní lọ jẹ́ kí ire ibi kí o ti bọ́ wá jẹ́ kí olóore rẹ jọ máa tọ̀ mí wá jésù tó tọ̀ mí wá ibi kí o ti bá dúró sí jẹ́ kí olóore máa tọ̀ mí wá jésù tó máa tọ̀ mí wá ìrora jẹ́ kí olóore máa tọ̀ mí wíwà ní kí o ti bá dúró sí ọ̀rẹ́ kí olóore máa sọ wíwà olóore máa sọ wíwà jẹ́ kí olóore wíwà olóore máa sọ wíwà jẹ́ kí olóore máa sọ wíwà olóore máa sọ wíwà jésù jó máa sọ wíwà olóore máa sọ wíwà ogo ẹ máa sọ wíwà ogo máa sọ ìdí wíwà ogo ẹ máa sọ wíwà ogo ẹ máa sọ wíwà ẹ máa sọ ìdí wíwà ògo ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá ìṣeré ẹ máa tọ̀ wá wá ògo ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá ìṣeré ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá ìgègé ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ ẹ̀dẹ́ mi wá àánú ẹ máa tọ̀ wá wá ìṣe ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá ìṣeré wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá ìṣeré ẹ máa tọ̀ wá wá òwe máa tọ̀ wá wá. Olúwa wa. Amen. mo ṣe máa máa lá ọ nìyí jẹ́ kí ayé mi tó ti ń so ìkorò gbogbo ohun tó ń so ìkorò ìbànújẹ́ nínú ayé mi kó bẹ̀rẹ̀ sí ní fún mi ní adùn gbogbo ibi tí mo ti ń mọ ìkorò láyé jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní jí adùn níbẹ̀ ẹ pé Jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀. orúkọ Jésù orúkọ ẹgbẹ́ oṣù mo ti mọ ìkorò láyé bẹ́ẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn Jésù jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn oṣù mo ti ń jẹ́ ìkorò láyé bẹ́ẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn Jésù jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn òwúrọ̀ jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn Jésù jẹ́ kí ilé mi bẹ̀rẹ̀ sí ní jí adùn Jésù jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn òwúrọ̀ jẹ́ bẹ̀rẹ̀ sí ní jí adùn Jesus, Jabez, Nijado, ní tí Nijado, wúlọ Jabez, Nijado, ní tí àdùn, wúlọ jábẹ̀ sí ní tí Nijado, Jesus, Jabez, Nijado, ní tí àdùn, Jésù jábẹ̀ sí ní tí àdùn, wúlọ jábẹ̀ sí Nijado, Jesus, Jabez, Nijado, jábẹ̀ sí ní tí àdùn, wúlọ jábẹ̀ sí ní tí àdùn, àkùnrin kọ́kọ́ wọ́n wọ́n jábẹ̀ sí ní tí àdùn, Jésù jábẹ̀ sí ní tí àdùn, wúlọ jábẹ̀ sí ní tí àdùn, Jésù jábẹ̀ sí ní tí àdùn, wúlọ jábẹ̀ sí Jésù jẹ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Lórí ọjọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Lọ́jọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Jésù jẹ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Lórí ọjọ́ yìí sí. Lọ́jọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Òyìn ní kọ́kọ́ kọ̀ mí lẹ́nu. Lọ́jọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Lọ́jọ́ sọ́ di ọ̀sẹ̀ yìí di oyin fún mi. Lọ́jọ́ sọ́ di adùn fún mi. Lọ́jọ́ sọ́ di adùn fún mi. Mo tí mo ti sunkún wọn lọ́sọ̀ ọ̀sẹ̀ yìí di adùn fún mi. Lọ́jọ́ sọ́ di adùn fún mi. Lọ́jọ́ sọ́ di adùn fún mi. Débi mo ti ní ọgbẹ́ rìn ìwé kọjú lọ́jọ́ sọ́ di adùn fún mi. Ìrẹ̀ fún ọgbẹ́ yẹn kúrò rẹ̀ mọ́tì náà. Mo fún mi ní adùn ayérayé. Jésù ẹ̀ fún ọ̀rùn. Ìrẹ̀ fún ìdílé ìdílé mi ní àdúrà yín rẹ̀ yìí ṣe fún wa ní àdúrà yín rẹ̀ rẹ̀ fún wa ní àdúrà yín rẹ̀ lórí mi lórí ìdílé mi lórí ìpè yìí rẹ̀ fún wa ní àyọ̀ yín rẹ̀ yìí ṣe fún wa ní àyọ̀ rẹ̀ rẹ̀ fún wa ní àyọ̀ yín rẹ̀ yìí ṣe ní àdúrà yín rẹ̀ ẹ̀mọ́ tí a ní àdúrà yín rẹ̀ àmín. ẹni olúwa adùn tí mi ò rí rí jẹ́ tọ̀ mí wá lọ́sẹ̀ ayọ̀ tí mi ò rí rí olúwa jẹ́ rí lọ́sẹ̀ yìí oyin ni mo kọ́kọ́ fi bá náà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gba ẹni olú ẹgbẹ ayọ̀ tí mi ò rí rí olùdájọ tọ̀ mí wá lọ́sẹ̀ yìí olùdájọ tọ̀ mí wá lọ́sẹ̀ yìí ayọ̀ tí mi ò rí rí lọ́sẹ̀ yìí olùdájọ tọ̀ mí wá lọ́sẹ̀ yìí olùdájọ má tọ̀ mí wá jésù tó tọ̀ wá lọ́sẹ̀ yìí olùdájọ tọ̀ mí wá mí. mímọ́ ẹ máa wá mímọ́ gbogbo ènìyàn tó fẹ́ ṣàánú mi ẹ máa wá mímọ́ ẹ wa wà mí wa ẹ bá wà mí mọ́ gbogbo ènìyàn tó fẹ́ ṣáájú mi ẹ wa wà wá bọ̀ ẹ bá wà wá bọ̀ ẹ bá wà gbogbo ènìyàn tó fẹ́ ṣáájú mi ẹ wa wà mí wa ẹ ẹ máa wá mi bọ̀ gbogbo ènìyàn tó fẹ́ ṣàánú mi ẹ máa wá mi bọ̀ ènìyàn tó fẹ́ lò láyé mi ẹ máa wá mi bọ̀ gbogbo ènìyàn tó fẹ́ lò láyé mi ẹ máa wá mi bọ̀. Ẹ máa wá mi bọ̀. ẹ wa wá mi bọ̀ yíyọ tó fẹ́nu láyé mi ẹ máa wá mi bọ̀ gbogbo ènìyàn tó fẹ́nu láyé mi ẹ wa wá mi bọ̀ ẹ máa wá mi bọ̀ ẹ máa wá mi bọ̀ gbogbo ènìyàn tó fẹ́nu láyé mi ẹ máa mi bọ̀ tó fẹ́nu láyé mi ẹ máa bá mi bọ̀. tó fẹ́nu fún ọmọ mi o. ẹ máa bá mi bọ̀. tó fẹ́nu fún ọkọ mi o. ẹ máa wá wá bọ̀. tó fẹ́nu fún iṣẹ́ wa. ẹ máa wá wá bọ̀. Ẹni olóore tí mo ti wá wá láìmọye ọdún ẹ wọlé lọ́sẹ̀ yìí dààmú oyin yìí pè mí wọlé ẹ pé jésù ẹ tó ní ọjọ́. mo ń sọ jésù ń sọ gbogbo lórí tí mo ti wá lọ́sẹ̀ yìí òun àmì májẹ̀mú oyin yìí òun àmì pè wọ́n wá ìlẹ́sẹ̀ mi pè wọ́n wá òun àmì pè wọ́n wá ìwúrà fi májẹ̀mú yìí yé ìwúrà fi pè wọ́n wọlé ìwúrà fi pè wọ́n wọlé ìwúrà fi pè wọ́n wọlé ìdúsẹ́ fi pè wọ́n wọlé ìwúrà fi pè wọ́n wọlé ìwúrà fi pè wọ́n wọlé ìdúsẹ́ máa fi pè wọ́n wọlé ìwúrà fi pè wọ́n wọlé olórí ti fẹ́ lò òwe máa fi pè wọ́n wọlé olórí ti fẹ́ lò fún èmi àti dé mi lórúkọ Jésù òwe máa fi pè wọ́n wọlé olórí ti fẹ́ lò fún wa ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé wá ẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá gbogbo olórí ti fẹ́ lò fún wa ó yẹ máa lọlé wá ó yẹ máa wọlé wá ó yẹ máa wọlé wá ó àwẹ̀ máa wọlé wá àwẹ̀ máa wọlé wá amen. olóore tó ti gbàgbé mi olóore wa ni wọ́n ṣùgbọ́n wọ́n ti gbàgbé ẹni ẹ máa wọlé wá nínú ọ̀sẹ̀ má jẹ̀mọ́ yìí ẹ máa wọlé bọ̀ ẹ sọ́jà àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù gbọ́ gbogbo olórí tó ní wọn kí ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé àmín. mọ́mí ẹgbẹ́ ankachifu yẹn lé orí yín ẹ wá máa pe jésù ẹni olúwa àti èmi àti ọkọ àti ọmọ má jẹ́ ń tẹ́rí gbaṣọ funfun ìgbẹ̀yìn lóṣù yìí ohunkóhun tọ́lọ́run bá nú àwọn bàbá mọ́mì bí èdìdí lórí òkè ẹ má fi ṣeré ẹ gbé ankachifu yẹn lórí ẹ sọ fún ọlọ́run aṣọ funfun ìgbẹ̀yìn téèyàn ń tẹ́rìgbà ẹni olúwa má jẹ́ ń tẹ́rìgbà tilétilé àti èmi àti ọmọ àti ọkọ nínú oṣù yìí máa jẹ dárí gbaṣọ tuntun ìgbẹ̀yìn orí oṣù yẹn. ó sọ ní oṣù tó bá tẹ ìgbẹ̀yìn rẹ̀ bájẹ̀ tẹ ìgbà rẹ̀ bájẹ̀ tẹ ìgbà rẹ̀ bájẹ̀ tẹ ìgbà aṣọ ògùn ìgbẹ̀yìn rẹ̀ bájẹ̀ tẹ ìgbà rẹ̀ bájẹ̀ tẹ ìgbà adéṣọ́ tẹ ìgbà rẹ̀ bájẹ̀ gbà rẹ̀ bájẹ̀ gbà àtẹ̀mí àti ilé mi rọ́jà gbà jésù májà gbà òwúrọ̀ májà gbà aṣọ fún ìgbà ìláyé orúkọ jésù májà tẹ́rí gbà májà kí lébi ó tẹ́rí gbà jésù májà tẹ́rí gbà májà tẹ́rí gbà aṣọ fún ìgbà ìláyé májà tẹ́rí gbà jésù májà tẹ́rí gbà májà tẹ́rí gbà oṣù yóò gbọ́dọ̀ jọ pé mi gbogbo aṣọ kúrò májà tẹ́rí jésù májà tẹ́rí gbà májà tẹ́rí gbà jésù Olùmọ̀jà tẹ́rígbà Jésù mọ́jà tẹ́rígbà Olùmọ̀jà tẹ́rígbà Jésù mọ́jà tẹ́rígbà Olùmọ̀jà tẹ́rígbà Jésù mọ́jà tẹ́rígbà Olùmọ̀jà tẹ́rígbà Olùmọ̀jà tẹ́rígbà Jésù mọ́jà amen. Jìnà rere jìnà rere ee jìnà rere jìnà rere jìnà rere jìnnà rere. jìnnà síjọ́ wa. jìnnà rere. jìnnà rere jìnnà rere jìnnà rere jìnnà rere. jìnnà rere jìnnà rere jìnnà rere. jìnnà rere. jìnnà sílé wa. jìnnà rere. olúwa lé ikú oṣù yìí jìnnà sí wa. olúwa lé ikú oṣù yìí jìnnà sí ẹbí wa mò ń jáde mò ń wọlé mò ń rìn lọ mò ń bọ̀ ẹ̀tẹ̀ mi àtọ́pọ̀ àtọ́mọ gbogbo ìjọ ìwọlẹ̀ ní kọ̀wọ́lù à olúwa lé ikú oṣù yìí jìnà ó yẹ sọrí àdúrà. orúkọ jésù orúkọ jésù nínú oṣù rẹ lé ikú oṣù yìí jìnà jésù ilé ìjìnà lọ́dọ̀ mi òwúrọ̀ ilé ìjìnà jésù ilé ìjìnà òwúrọ̀ ilé ìjìnà ẹ̀mọ́ ilé ìjìnà ikú oṣù òwúrọ̀ ilé ìjìnà jésù ilé ìjìnà òwúrọ̀ ilé ìjìnà òwúrọ̀ ilé ìjìnà òwúrọ̀ mọ òtítọ́ àti parí iṣẹ́ lórí ẹ̀ mo fẹ́ wo sí olóyìnbó ẹ máa ẹ mú gbogbo abiyamọ pátá ẹ mú hankachifu yẹn dání ẹ tún gbé oyin yẹn dání lọ́sàn-án ẹ mú hankachifu yẹn dání ẹ tún gbé oyin yẹn dání ní ọ̀sán yẹn a tún ṣiṣẹ́ lé lórí nínú àdúrà wa abiyamọ òtítọ́ ní débi agogo méjì ẹ̀yin màmá tẹ̀ kí n wo àdúrà yẹn mo fi Jésù lẹ́yìn ẹgbẹ́ ohun tí bàbá sọ fún wa lánàá the future you want to see is your today. The future you want to see is what you are putting in your today. What are you putting in your today over those children? The future you are you want to see ọjọ́ ọ̀la very, ẹ fẹ́ rí wọ́n ní òní ni. Ọjọ́ ọ̀la tẹ́ is embedded in today. Lórúkọ Jésù máa dára fún wa. Amen. Every afternoon a máa ń gbàdúrà fún ìṣẹ̀dá àwọn ọmọ wa. A máa ń dùn wọ́n, ẹ má gbàgbé different forces náà ló ń du àwọn ọmọ different forces ló fẹ́ níṣe lórí wọn ìdí táwa náà gbọ́dọ̀ máa ní ká gbọ́dọ̀ máa ní pẹ́pẹ́ àdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àdúrà olódodo ó dẹ̀ ń ṣiṣẹ́ agbára tó pọ̀ àdúrà olódodo ó ń ṣe iṣẹ́ agbára tó pọ̀ every of our prayer of our children doesn't go in vain it is loaded it is transforming and it is working lórúkọ Jésù máa dára fún wa aago méjì la máa ń ṣe every afternoon two pm Houston time that's time we pray for children pray for our marriages pray for our trusting mothers those who are believing God for the fruit of the womb we pray also mommy we pray also for the pregnant women lórúkọ Jésù lè máa dára fún wa adi eastern time adi aago eastern time ẹ̀yin tẹ́ wà Nàìjíríà adi aago